ẹ jọ̀ọ́ ẹ fún mi lọ́ṣẹ lux kan báwo lo ṣe mọ̀ pé ọṣẹ lux yìí gidi ni à ṣé mi ìtú hmm, wà ni ọ̀rẹ́ mi eléyìí ò ń ṣe gidi o eléyìí ni gidi ìyẹn ẹbu ṣomi ọ̀yà tán nínú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fún mi lọ́ṣẹ lux kan báwo lo ṣe mọ̀ pé ọṣẹ lux yìí gidi ni à ṣé mi ìtú wà ni ọ̀rẹ́ mi eléyìí ò ń ṣe gidi o eléyìí ni gidi ìyẹn ẹbu ṣomi ọ̀yà tán nínú ẹ̀